الله على الصلاة الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله وهكذا صلى رسول الله صلى الله عليه وسلم على عبد الله ابن أبي ابن سلول كهف المنافقين ورأس المنافقين بالمدينة بعد أن مرض لمدة عشرين يوما بعد رجوع رسول الله صلى الله عليه وسلم من غزوة التابوك وقد جاء من حديث ابن عباس ومن حديث ابن عمر رضي الله تعالى عنهما وأرضاهما في قصة تكفينه صلى الله عليه وسلم بقميصه والماذا فرس صلى الله عليه وسلم هذا أكان عمر أفهم بمراد الله سبحانه وتعالى من رسوله صلى الله عليه وسلم لماذا تبسم رسول الله صلى الله عليه وسلم على وجه عمر وهذا التبسم كان ضحكه كان ضحكه صلوات الله وسلامه عليه كما تقرر ذلك في أوصافه صلوات الله وسلامه عليه ولكن بيوم من الرحمن نبين هذه النقاط حتى نرجع إلى أن رسول الله صلى الله عليه وسلم لما فعل هذا أما كان يفهم مراد ربه سبحانه وتعالى عندما قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن تستغفر لهم أو لا تستغفر لهم لن يكفر إن تستغفر لهم سبعين مرة فلن يكفر الله لهم الآية كان فرم بعد سؤال مسلمين atọ́wàlẹ̀ kí ìkọ́lá ti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹni eh, tọ́nà bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bani salikun kí anabi bani salikun ọ̀la rẹ̀ àtàwọn ẹ̀tàn sọ̀hábà rẹ̀ jẹ́ àwọn wà lẹ́ntọ́ kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọba ẹ̀lẹ́kẹ́ ama ọmọ eh, ìyanu ẹ̀sìn mo ń fi àsìkò yìí rán mi létí ìbẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe ń rán létí ìbẹ̀rù ọlọ́run bá ta'ala wípé kájọ kábẹ̀rù rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba kó sì jẹ́ wípé kọ̀rọ̀ wa níbi ìbẹ̀rù rẹ̀ ká máa gbìyànjú kọ́ dáa ju gbangba wa lọ Allah subhanahu wa ta'ala dákun nínú àti ọbẹ̀rù rẹ̀ ń bẹ̀rù tòótọ́ ni ojú mi àtẹ̀yẹ́wà níjọba ìlẹ̀kíámà naam ní ìjẹjọ àmbọ̀rọ̀bọ̀ lórí ìgbà tí ààrẹ títẹ́dé bá abdullahi bin Ubay bin Salul in tó sì gbéra débi àlámẹ́rí náà ni wípé ǹjẹ́ kẹfìrí ẹni tá máa dàgbé ni abẹ́lẹ̀ tá ní dàgbé ǹjẹ́ ti ẹ̀ ní àpẹẹlẹ kankan tá a lè máa ṣe fún wa bí ìwà wo la kọ́lá tààrà nàbí sallallahu alaihi wasallam lórí àlámẹ́rí asàmúwalẹ̀ fàjáàwó ibùnú ayé abdullahi ibn abdullahi ibn ubayi ibn salul nígbà tó dọ́n sàásílám ó náà sàásílám bàbá mi ti ń sáré dákun wá bá ń kírun sílá sì wá fún mi ní aṣọ rẹ̀ káfíìsì àkọ́kọ́ anabi sàásílám in tọ́sẹ̀ láàrin wọn àti umaru ibẹ̀ láti fẹ́ pé àwọn alamari kọ̀ọ̀kan àkọ́kọ́ umaru sọ́kọ̀ sàásílám wípé anabi ó ti fún aláṣọ rẹ̀ kí wọ́n fi sí naam ètò wá ní ìrún tó tó fẹ́ kí sílá wà kọ́dínà ha kàrọ̀ bùkà àníhádà ọlọ́wọ́ bá rẹ̀ sì ti kọ̀ fún bẹ́ẹ̀ sì ni àyà ẹ gbọ́dọ̀ kírun sí mọ̀nà fìkìlá ẹ gbọ́dọ̀ dé dúró ń bi sàárè wọn kò tí ì sọ̀kalẹ̀ nígbà yẹn kò tí ì sọ̀kalẹ̀ nígbà yẹn lẹ́yìn gbàtọ́ ṣe ń tó ṣe ìtàn láyà tó sọ̀kalẹ̀ níbo ni Umaru ti gbọ́ yẹn tiẹ̀ àwọn àfáà ní umaru gbọ́yé níbi ọ̀rọ̀ tó sọ wípé alọ́sọ̀ àti sọ àyàkalẹ̀ tẹ́lẹ̀ wípé istekfir lahum ìrìn ànàbí wà foríjì fún awọ́lá testekfir lahum tàbí ọmọ wà foríjì fún in testekfir lahum sàbẹ̀yìn na marra amanafiki kọ́ra kọ́ wà foríjì fún lọ́nà 70 láyìn yagbìfirọ̀ lọ́rù lahum allah subhanahu wa ta'ala kò ní foríjì wọn dhalika bi annahum kafaru billahi wa rasuli nítorí wípé wọn ò gbọ́dọ̀ wọn bá gbọ́ àti ànábì wọn wá gba ẹ̀sìn lẹ́mí àti wá dẹ́sìn irú ni kò sí la ilaha illallah kò sí inú ọkàn wọn ó fi ọ̀rọ̀ ìsọ́dọ̀ mi pé ìtọ́ba wù mí pé istekfiriláhùn wá foríjì fan àwọlà àtẹ́stekfiriláhùn tàbí kọ́ máa foríjì fan ṣùgbọ́n ìwá foríjì ń lè mí òun ìrẹ́ Umar nítorí pé ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ gbangba Umar wá rọ́jà sàṣálàm lórí àlámẹ́rì tí tó fi wá di ànábì ní kíni o ní àsọmú wípé o ní kírùsílà Umar wá ní fàáhọ́tù wà á dìjọ àléyìn mo wá ń sọ gbogbo àwọn aburú tí Abdullahi ibn Babu Saluli tó ti ṣe sí ó ṣe sáà nàbí ó ṣe sí àwọn nàbí ó ṣe sáà mùsùlùmí ó ṣe sí gbogbo ànábì ní ìgbàgbé ìgbàgbé ojú ẹsẹ̀ lànàbí bá busẹ́rì pé akhir anni ya Umar torí pé gbọ́dọ̀ tó fẹ́ jẹ́ náà sàsálámì gbọ́dọ̀ tó lélẹ̀ Umar kúrò yà fún mi jọ bàrẹ̀ sọ́njọ́ ṣùgbọ́n Umar rè kò rí tánàbí rí ànábì rí ju ti rẹ̀ ń pẹ́ pé òjìṣẹ́ ọlọ́run bá ní wá fẹ́ sọrú gbólóyìn bẹ́ẹ̀ sì ni bí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ tí ń sọ yìí ń sọ pẹ̀lú ẹ̀ ní òdodo ànábì náà ń da lóhùn pẹ̀lú wípé ànábì ọlọ́ni àwọn kẹsíkejì náà kò tí ń lọ́rùn mú àwọn mùsùlùmí náà kó máa di wípé àwọn èèyàn wà á di pé wọ́n yóò máa jọ pé àbí umaru wà lọ níjọ lẹ́yìn ìbáwọn tí ó sì jẹ́ wípé wọ́n fi ń gbìjà ànábì náà ni wọ́n tún fi gbìjà ti umaru náà nípa asẹ́mọ̀ ogun tó dẹ́wò fún ànábì náà ànábì wà á bu sẹ́rì láti ṣe kí ni jábọ́n lè họ́ bírì Umar bin Khattab wa ta'anisa lahu nítorí pé ni li'annahu radda an yaqbala mashuratahu turba bí ọ̀fẹ́ gbanjú mọ́rùn sọ kò sì fẹ́ kí ọpọ́ sí ààyè òdínà lára Umar annabi ọ̀rẹ́rin níbi òkú kọ́ máa ṣe yẹ̀yẹ́ o ọwá rẹ́rìn sí Umar wípé hmm, nígbà tí ó ń kírun umaru sì nìkan gbọ́dọ̀ kírun sí la bẹ́ẹ̀ láàṣẹ ní gbọ́yé wípé umaru padà gbọ́ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànábì yìí ju ànábì sàn lọ lọ́nà wo umaru ní sẹ́bọ́lá ń ti ní ọ̀gbọ̀dọ̀ wá foríjì fún wa ànábì wa ní kódà ọlọ́run ọba sọ wípé wá foríjì fún wa tàbí ọlọ́run wá foríjì fún kódà kọ wá foríjì fún lọ́nà sẹ́wọ́ntì umaru wa ń gbọ́ yé ń tiẹ̀ wípé ọlọ́run kàn sọ̀nà sẹ́wọ́ntì ni kò ní foríjì wọn àbí wàá gbọ́yé ṣé ànàbí ò wàá gbọ́yé ń tiẹ̀ wípé àwọn níbí ṣé lè tàkìyìrì ni àbí lè tẹ́síwíyà tẹ́síwíyà sì ni ọwọ́ foríjì fún ọ ọwọ́ foríjì fún ọ èmi foríjì hàn ṣé ànàbí gbọ́yé àbí ọ̀gbọ́yé báwọn bákan náà irú tí ànàbí kìí abúlẹ́bùn abbas nígbàtí ọ̀rọ̀ ilé tó tó táìmù kan abúlẹ́bùn abbas wọ́n sọ fáwọn èèyàn pé wallahi ó ti dàrúmù náà lójú ṣùgbọ́n wallahu a'lam ayyu salatin kanat wa ma khada muhammadun ahadan qattu ọlọ́run mọ́rù wọn tánà bí kí o ṣùgbọ́n tó ń ti bẹ́ èèwọ̀ ni fún ànábì ọlọ́run kan kọ́tàwọn èèyàn àwọn bọ̀ ṣé àbí ànábì gbọ́yé ju umaru lọ absalom nígbà tẹ́lẹ̀ wà lórí ààrẹ ọmọ rẹ̀ wá bá ń sàṣàlám rìwáyà mi bẹ̀ pé àdìgàn lọ rèé bẹ̀wò ṣùgbọ́n ẹnu kò ń dípọ̀ àwọn àṣírí tí wọ́n bẹ́ ń bi ọ̀rẹ́ tí wọ́n mọ́wọ́ ọ̀mà orí ibẹ̀ gángan sì ni orí tó gbé wa lọ́dọ̀ ikú tó báyìí à ń bí wọn sọ fún ọmọ rẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe ó ní mo fẹ́ kí ọwá kó o fún bàbá mi ní aṣọ rẹ̀ kọjá pé láàfin sí eléyìí ò láàfin sàṣà kújú sàṣà níbí fún kí ló fà táwọn ìfisàdé fún aṣọ yìí náà kí sì ni ìtọ́sà pamọ́sá bí aṣọ yìí ansasan jẹ́ àfisọ̀hìn min hadithi jababula radiyallahu ta'ala anhu ardahuma jabiru ni lamma kana yawma badiri nígbà tó dijọ́ badiri ọlọ́run ọdí káwọn ò borí àwọn kèfèrí àwọn akùnwọ̀n lẹ́rú alẹ́ àbáṣù yìí náà tọ́jẹ́ gbọ́n bàbá tọ́jẹ́ àbúrò bàbá nítorí pé àbáṣù bàbá nàbì jùlọ nítorí pé pé èèyàn máa yàn lọ ọdún méjì ó lé ojú ànábì lọ salawatullahi wa salamu alayhi ṣùgbọ́n àbúrò àbánibí náà náà ni àwọn ara àwọn tí al-Abbas bí tí al-Muttalib bí lọ́wọ́ gbẹ̀yìn alákọ́ni ní dàrí ilẹ̀ lórí ọ̀rọ̀ kàtà àwọn apá kan àfa ọjọ́ orí ẹ̀wọ̀n ní bẹ́ẹ̀ àtẹ̀yìn náà sáré ala kulli hal ọwọ́ wà lára àwọn tí wọ́n kó lẹ́rú òní fana dọ́rọ̀ nàbí sàlám làwọn kọ̀míṣán àníbí wàá wò pé aṣọ wo ló lè sáìsì ọkùnrin nínú ogun ẹ̀jẹ̀ ń bẹ́ mẹ́dínà nítorí pé káànà rọ́júlá dọ́kọ̀mẹ̀ ń jẹ símẹ́n ó tóbi ó sì gbalẹ̀ ó tó wá sára àfi bí ó sì gẹ́lẹ̀ ni Abdullahi ibn Ubayy tó dúró àmàlà fíkì náà gẹ́gbó náà sí nínú labdullahi ni èmi ọ̀nà ọmọ sọ wá ní sàṣàlám ń fọ ní aṣọ mi kẹfì sí lọ́rùn ní abálọ́ba lọ́mọ sọ wá bó ṣe wọ́n fọ́sọ̀ lásán gbọ́nà tábìlì gbàṣọ ńgbà tí àbáṣọ wọ̀sọ̀ báyìí ó ní fàyúkú dárù àlẹ́yìn aṣọ wá ṣe déédéé rẹ̀ láwọ̀ àti gbàmù àwọn èèyàn wá máa ń sọ pé ẹ̀dùn náà wò tó bá jẹ́ wípé abúlẹ́yìn sá ìdásá nàbí tánàbí ò sì ṣe àìdásí padà tánàbí sá mú mara ọ náà ti ní dáadáa tó ṣe é wà kẹ́nu yàrá wọn náà anna làhúnà sàsàràm yẹ́dẹ́n àwọn èèyàn wọn máa ń sọ káàkiri mẹ̀dínà ìgbà ọ̀nà àti sèse dáadáa sáà nàbí bó bá tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ ń ṣe tí ń ṣe amúnà fi kì á máa wí ẹni bí náà ó sọ pẹ̀lú àníyàn òdodo anábì tí wàá fi ti, ìsẹ́mi tipẹ́tipẹ́ pé èmi náà ó sì sán lẹ́sàn tó ṣe padà ojú ẹsẹ̀ anábì wàá fún ọmọ rẹ̀ ní aṣọ ara rẹ̀ wípé kí wọ́n lọ rèé fi sin tani o abdullah ibn bayi musalul kí wọn lọ dábì sísè bẹ wọn wọn sì lè mọ yọ wàjẹ à antoriki kọtada afa kọtada bi irisali jeyid ìmáwọn wa tọ́ba nínú wọn gbọ́ wa wọn ní kọtada nígbà táwọn náà ń kéwú lọ lọ́dún sọ̀hábà táwọn kéwú débẹ̀ wọn tó gbọ́n àwọn ànábì àwọn mìíràn wọn bí ẹgbẹ́ ọ̀rọ̀ yìí náà lójú wọn ní kọ́mọ̀rù lójú kọ́dà ànábì sọ wípé ẹ sì máa wó àwọn ẹ̀kọ́ kan bẹ tó jẹ́ pé ìjẹ́ ànábì ọlọ́run ilé mi fi ń wù tí ò ní hàn sẹ́yìn tẹ́ǹtẹ́lé mi o nínú àgbàmára àti ìṣesí nítorí pé kíni wà máa ń yúgú ní aníwù kọ̀ mí sí aṣọ tí mo fi wọ́n wàláhì wàláhì kò dí ìyà ọlọ́run fún un ó ti kú ó ti kú sófò ọ̀rẹ́dì ṣùgbọ́n wà ìmì àwọn bọ̀ ń lọ la arju an yuslima bi dhalika alfun min qawmihi ṣùgbọ́n èèyàn ńlá ni ó sì lè ó lẹ́yìn ẹ̀ńtẹ́ ẹ̀fẹ́ ìjọba àmàdínà tẹ́lẹ̀ mo ṣe tí mò ń ṣe kó lè bá a jẹ pé ẹgbẹ̀rún èèyàn ni ó tún padà gbà síláhùn bíi wá tèmi tèmi ń ṣe é fún padà wọn nígbà tí wọ́n bá sí mi gbogbo tí mo dánwò fún pátá kò sí kankan tọ́lọ̀ wọn fi sọ pé kò ní jíyà mbẹ́ òde ẹlẹ́ẹ̀kejì jẹ́ àfihàn mọ́tàn Tabarani ọmọ rẹ̀ tọ́rọ sàsàrà mìjọ kan orí ya Rasulullah bàbá mi tí mo ní kò wá fún aláṣọ káfí sí o fún aláṣọ kò dúdú nù mí o inú mi dùn o ṣùgbọ́n mo fẹ́ kọ́ wá kírun sí la ọwọ́ àrí pé ànàbí ọ̀fẹ́ wa ojú ànàbí wa kúrò ọwọ́ ni ya Rasulullah hmm, innaka idha lam tafal hada lam nazal nu'ayyaru bi hada tọ́ọ̀bà wa tọ́ọ̀bà wa ó sì mọ́rú bí èmi ọmọ rẹ̀ sì jẹ́ torí pé níjọ́ náà náà abdullahi ọmọ rẹ̀ ọlọ badiri ọba nàbí jagun badiri lára àwọn tó ti ti ayé gba ìwé àlìjẹ̀nnà ni ọwọ́ àdàpọ̀ èèyàn dáadáa ni kí ni ẹ̀rí wa tá a fi pèlè èèyàn dáadáa akọjá ibn manda min hadithi abi hurairah radiyallahu ta'ala anhu bi isnadin sahih amusa asram lọ́jọ́ kan gbogbo wàhálà tí abdullahi yìí tọjọ́ rẹ̀ àmọ̀nàfíkì ti máa wù ní madina ọwọ́ ó ti wá pin ọmọ rẹ̀ lẹ́mìí wọ́n tún bá nàbí lóògùn kan ọmọ rẹ̀ ní ohun òdìjí àbá àwọn wọlé ọwọ́ àdó dúró lẹ́nu ọ̀nà gbogbo àwọn ìbàbá rẹ̀ náà ń bọ̀ ń bá jọra pé bá mi má wọlé ṣé ẹ máa ń tẹ́ ẹ fẹ́ ní oyin sọ ń gbọ́ sọ́wọ́n tó rẹ̀ sí ṣé ẹ máa ń tẹ́ ẹ fẹ́ ní sọ́láì ń gbà tẹ́lẹ̀ báyìí ẹ wọlé yìí o àyàfi tẹ́ ẹ bá lọ rè lọ́dọ̀ Ọlọ́run àti ànábì pé Islam tòótọ́ lẹ́ẹ̀sì àǹdù wa ní kí ló tó fi ń ṣe báwọn ó ní wàláì bàbá abúlé bàbá àwọn bí mo ṣe fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ tí ó jọtọ̀ náà àtọ̀tá àwọn sàṣàlám kí lè iná ọmọ jẹ́kọ̀ fẹ́mi wa ni tó ń dìbò sí rí orí o bọ́ọ̀lù ń bá fẹ́ fìyà jẹ ọlọ́run ló ní lọ́tọ̀ bá nàbì bá fẹ́ bínú sí ànábì ló ní lọ́tọ̀ ṣùgbọ́n wọn ọ̀pọ̀dọ̀ rẹ̀ ni wọ́n bá wáyé ahsin sọ́lbàtà nàbì tí ìjáde láyé abúrò ọ̀bọ̀rọ̀ tó rẹ̀ sẹ́lẹ̀ sí ègún ni fún ọ <laughs> tẹ́lẹ̀ gbọ́sà ń gbòlóhùn sí olóòrùn ní sáláfí wà ní wọ́n sì mọ̀ ikú ìmára wọn àwọn ẹni tí ó ti gbó kọrí tó ti di lọ́rọ̀ àdá àwọn ń fọ́kọ́ lu jìbìtì báwọn èèyàn ló sáláfí làwọn yes mo lè sọ pé dáàbì mi ọwọ́ náà ọ̀tọ́ ọlọ́run ni wọ́n wọ́n fi síbi ìjọ olórí kúkú dẹ̀ ní ọkà ọkọ̀ pàpà ẹgbẹ́ mo lè sọ pé mọ́mí mi tiẹ̀ ti bàjẹ́ because wọ́n ń kúnlẹ̀ so ẹyẹ ẹyẹ ẹyẹ pé sáláfí lòun àlùsọ sílẹ̀ ní ìtìmọ̀ tó rí pé ègbó eléyìí sọ̀rọ̀ ọlọ́run ti ń sẹ́ ọlọ́run lónìí anabi ti ń bá ìlú jẹ́ anabi anabi rẹ̀ náà ni turubẹ ara tá anabi tọ́lọ̀ ọ̀rọ̀ anabi sì ló wa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ahsin sulbata abik àbúrò ọ̀gbọ̀dọ̀ tó yọ̀ rẹ̀ sẹ̀lẹ̀ sí bàbá rẹ̀ umaru ọ̀sìn lélẹ́yìn kọ́rọ̀ òde ni eléyìí láti gbà sùúrù sùúrù olùrọ̀ mẹ́ta amsa wa ń sọ léyìn fún umaru fún ọmọ rẹ̀ pé kí ló wá fẹ́ ń gbà náà ó ní ntí ó jẹ́ pé tó o bá ti wá kírun sí la wàláhì wàláhì a ní fẹ́ ní lè rìn ma nínú Madina yìí ọ̀rọ̀ sì padà wá ṣẹlẹ̀ náà tó ń ti ọkọ̀ dáàbì náà tó ṣe iná kò rí pa ànábì wa kọ́ ti ọwọ́ yẹn jáàmì hadith al bin Shu'ba wà mí hadith ummul mu'minin wà ọ̀rẹ́ nínú sahaba amsasalam wa njọ́ kan ní Madina Abdullahi lẹ́yìn ìgbà tá tutù kírun sí la irú tánàbì wa kí njọ́ náà lọ́yìn ànábì ń ṣe lẹ́yìn njọ́ náà torí kíni tẹ̀tù yìí bá lè kùnúùbì òsùrọ́tì láti fi dun àwọn èèyàn rẹ̀ nú torí gbogbo wọn wò pé bá nàbí ọ̀wà gan-an wà láà nàbí jàre rẹ̀ anábì ṣe sùúrù tí tí tí tí táìdá rẹ̀ fìyàn sí gbogbo ayé nítorí kíni nítorí wípé ẹnì táwọn èèyàn gbọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ni èèyàn ńlá ni kèsì yàn kéke ẹlẹ́ẹ̀kejì ọwọ́ dìde wá kírun anábì ìjọ náà lọ́ǹtọ́ wá kírun sófin ìrù ìtàn wọn kókítà wa bákanáà ìsìláfán lìkùlùbì kọ́mìí ó sì fẹ́ fi pa ọkàn àwọn èèyàn pọ̀ nítorí pé òun ti kú ó ti kú sófò apákan àwọn àfáà nínú ìyìn táwọn ti fi lè kírun síra alimustahil láyà kọ́wọ́ mi náà nàbí in tí ò lè rí bẹ́ẹ̀ ọlọ́run ò ti ní forí jí wọn bó wá ní in tí ò lè rí bẹ́ẹ̀ sẹ́yìn sẹ́yìn sálám ìwà dídéhùn àṣẹ ní pé mùsùlùmí ni àwọn àfáà nílá kìí mùsùlùmí o kọ́dà kẹfìrí ló kú sí kílẹ̀ rí wa à ń bọ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ wá rìn ń kọjá lọ ọ ah, Abdullahi sinu ibnu aduwulayi ọmọ ọ̀tá ọlọ́run ah, inú ẹ̀ wá bàjẹ́ wọ́n bọ̀ sọ̀rọ̀ sọ́lá pé n táwọn mẹ́rin ni àbí wàá padà lọ sí wútúbà فإنهم قد أفضوا إلى ما قدموا هذا حديث يا ويشان والحديث في الصحيح سبين تافلو أولي تربي واني لا تسبوا الأموات أما بوا وفمان tó jẹ́ pé láàrin wa iná ni àgbégbégbé tí wọ́n fi lọ tí ó sì ń fi ìsìlámù hàn èyí ó sì bí yàn láàyè dájọ́ ṣùgbọ́n kọ̀ọ̀kan wọn ẹ̀fin ibẹ̀ lẹ́fọ̀lọ́wọ́ bá fatudul ahya án ti lọ kọ́mọ̀ jẹ́ pé búbú tẹ́ bá ń bọ̀ ẹ̀ máa fara ni àwọn tó kú láyé yọ máa wá dátàmbẹ̀lẹ̀ kúnlẹ̀ ẹ̀ nílé papọ̀ kọkùn ní ìjọsí ẹ̀kọ́ mi tọrọ tí ọ̀ràn sí umaru lẹ́yìn náà amsa asalam okun otukemi nígbà wá kiri umaru wá ń sọ fún wípé ah, ṣe bọ́lọ̀ ti ní ọmọ kìrùsìn ala àìsọ bíi tí umaru ti gbọ́ yé ń tiẹ̀ nípa pé alistik faru náà tọ́lábù dùá wà tọ́lábù lè mọ́kúfírọ̀ òní fáwọn èèyàn ìbéèrè yóò tún wá wáyé pé kò burú kí ló wá fà tí ànábì sallallahu alaihi wasallam tó tún fi kírun iná sí iná ànábì kírun nítorí kíni torí pé tá a bá ní umaru rè amsa sam rè ẹ̀dá tó lọ ń da umaru sọlá àbàmìlára rẹ̀ ó léèpọ̀ e ṣùgbọ́n kí ìsàbòsí lórí òdodo ni kọ́ wá lé ó fi wá di pé ń kásọ̀ ọmú ń ṣe ọlọ́run lọ́rùn wípé tí ó kí o sí la o ṣùgbọ́n ẹ̀kọ́ mbembe ń bẹ ń ẹ̀kọ́ náà ni pé ànàbí òòrè wọ́n sọ lódì kó fi aṣọ rẹ̀ dọ́lọ́run fún wa ìlójú mọ́rò ní júrú àyẹn òde ní pọ́ǹtì nu òní ọmọ afa àfa rẹ̀ ń gbọ́ o kọ́ ọmọ pé ẹ̀ sọ pé òòrè lọ́lọ́dì bẹ́yìn dánrù rẹ̀ wò ọlọ́run mú ipe àti rẹ́kọ̀ọ́ rẹ̀ onu anabi wa ń padà ń fún ní rúdúrú ń fún ní ẹskúsì pé òkú tó ń tí bó ṣe dáa tó yìí náà òkú rí tí mò ń rí ìjẹ́ anabi ń bẹ̀rẹ̀ àtẹ̀mí ẹ̀ńtà tí ó tún wọn ká sọ ọmọ lórí rẹ̀ anabi ni ọlọ́kàkẹ́ ni ọ̀jẹ̀ obìnrin wọ́n tún ti wá yọ gbogbo tí máa mú yàn bínú òdì wọ́n tún ti yọ kúrò lára tiẹ̀ ìjẹ́ anabi ń bẹ̀rẹ̀ àtẹ̀lẹ́ o ẹ̀dá kò gbóòlù owó ṣe wá rí ẹnìkan ló ń bọ̀rọ̀ àfitẹ́ ẹ̀bá lè mẹ́rin mi wà pé atúrínú àwọn ànábì ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ànàbì àti ẹ̀nì rìn jìnnà bábábábábábábábá ànábì ló tiẹ̀ tó wá dẹ́rù ẹ̀wò ànábì bọ́ọ̀mù sọ wípé àwọn ojúbọ̀ ìṣẹ̀ṣẹ̀ rọ̀ dín o ní wà ìkọlà Ibrahim rọ́bì jẹ́ alẹ́ hàdà balada aminan ọlọ́run bá mi o ìlú bá ń ṣe ìlú bá ń abẹ́nà kẹfẹ́rọ̀ nana àtẹ̀bà àtàwẹ́lẹ́bọ̀ wà tí òsìtẹ́ńsẹ́kì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti bá yé wọn jẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bí mo ṣe ń kékékékékéké fàmẹ́ǹtẹ̀ bí àní ẹni tó bá gbọ́ sí lẹ́nu tó tẹ̀lé mi tó ṣe tó ní ṣe é fàyínà omi ní ọlọ́run ọba jémi àti ọjọ́ wàlìjẹ̀ náà ó ti ẹ̀ sàdé òlé yìí ó sì ní iye àdé ṣùgbọ́n wà mẹ́nà àṣọ ni ẹ ń bá tó lóhùn gbọ́ náà nínú wọn náà fa aláforíjì ní òsì bá ń sàánú rẹ̀ òun tí wọ́n ṣe bí nínú ní ànìkẹ́lẹ́ ti fẹ́ mọ bọ́ọ̀nà bí àdébí Ibrahim ti àtúkọ́ ogun rẹ̀ pọ̀ lórí gbogbo ayé gbà kọ́dà tó lọ́n sì ti lóòrùn ní forí jí ẹ ń bẹ kú lórí nǹkan sọ yìí ṣùgbọ́n àánú òpìlẹ̀ bí a kì ti yán má bàjẹ́ kó má bàjẹ́ ó náà làwọn ànábì ọlọ́run fi máa rọ̀ rọ̀ rọ̀ rọ̀ rọ̀ tó bá ń fáwọn èèyàn wa ojú kan náà àwọn àfa wa ni nǹkan kan bẹ tó tó díjú kíni kaná ọlọ́run ní istagfiri lahum wọ́n foríjì fan aw la tastagfiri lahum tàbí wọ́n wà foríjì fan in tastagfiri lahum sab'ina marratan tó o bá lọ́wọ́ foríjì lọ́nà sẹ́wọ́ntì gan èdè foríjì hàn anabi sọ̀rọ̀ ìwáyà kan wípé astagfiri lahum sab'ina wa sab'ina wa sab'ina lọ́nà sẹ́wọ́ntì yìí sì sẹ́wọ́ntì kan yìí sì sẹ́wọ́ntì mi yìí sẹ́wọ́ntì mi tọ́gbẹ́ ìdálóso pé àlọ́sọ̀rọ̀ bá foríjì wọn èyí sàmà wá àforíjì ńlọ ni fàlàyé yagfirullahu lahum ọlọ́run ọba lòun ò lè anahun káfàrò bilabrat náà ọlọ́run ṣe ìfìbájú kúfùrù fáwọn èèyàn kí ló wá fàtàrà bí fi ń tọrọ àforíjì fún àwọn afáà ní ẹ̀sì sùúrù o ẹ padà sínú sọ̀hí ìdàbà Bukhari nígbà tí Imam Bukhari fẹ́ bá wà bá lórí hadithi ó ní báàbù kólé láì istagfiri lahum awla testagfiri lahum in testagfiri lahum sabina maratan falan yagfiri lahum ọwádàálẹ̀ annabi wà foríjì fún gbówó ọ̀mọ́wà orí fún wọn kọ́nà kọ́ orí sọ́nà sẹ́wọ́n tí èmi náà ní forí jí wọn nítorí kíni nítorí wípé áhírù ááyà yẹn fàlàyé lẹ́yìn nǹkan rẹ̀ torí pé wọ́n ti wọn ọ̀gbọ́lọ́n bá tànàbí gbọ́dọ̀ wọn ọ̀gbọ́lọ́n bá tànàbí nazala mutarakhiyan kò sọ̀kalẹ̀ pọ̀ mọ ááyà ọwọ́ bẹ̀rẹ̀ oo ibi táyà ti kọ́kọ́ dúró nítorí pé ìgbà mí ń bẹ tí súrọ̀ yọ sọ̀kalẹ̀ lódìdí ìgbà mí ń bẹ kò ní sọ̀kà lórí di wọ́n gbé áyà ìlọ́fin sọ̀rọ̀ báyìí áyà náà ń gbà ní ìsìrè kèé sọ̀kà iná lórí di kílẹ̀ rí wa nínú suratul Baqara asan sọ fún wa wípé ọya mo ti tẹ́lẹ̀ táwọn èèyàn bá ti yé sùn tọ́ba fẹ́ jẹsàárì tọ́ba fẹ́ sínú tọ́bẹ̀ sùn lẹ́yìn sínú pẹ́rẹ́ kò gbọ́dọ̀ jẹ́ sàárì mọ́ kò sì gbọ́dọ̀ sùn mẹ́yàwó rẹ̀ ah! gbogbo kí ni ìsáwà alágbára lára wọn ló gbé fódìdí thirty days nǹkan kan ya asawani wakulu ni wákùlù wáṣọ̀bù ẹ máa jẹ ẹ máa mu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswad ntọ́ kọ́ sọ́kalẹ̀ nù títí tẹ́ ìdá mímẹ́lẹ̀ ti ooru ooru ti ń lọ tẹ́ ìdá rírú rẹ̀ ti lọ mà àti mímọ́lẹ̀ ti àfájáde tòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n iye ń gbaná ẹlòmí ọ̀rọ̀ mọ́kò dúdú àtòkò funfun wọn máa so mọ́ ẹsẹ̀ ẹlòmí ò so mọ́wọ́ ẹlòmí ọmọ wo yóò mú kúdúrà àti fún yóò fi sí abẹ́ pílò nkankan títítítítí pé ah òru ọ̀nà kò ti yá wọn nkankan títítítí ayé àwọn sì àsọkàlẹ̀ pé mínàlè fajiri iye wọn dásọ̀ ni ọlọ́wọ́n á fi kún wípé alifajari mọ̀ ń sọ o tó bá ti là ó ní mo ní ẹmẹjẹ ọmọ kẹsì má sùn mọ àwọn ẹlẹtọọ yín náà kò sí tẹ̀lé ṣe ṣáájú gbà yẹn ayé ìwá ẹsẹ̀ wà ń sọ̀ kalẹ̀ lẹ́yìn ìgbà tábà bíi kírun yẹn tán wípé lè ana òun káfàrún billahi wa rasulihi nítorí tó jẹ́ ní ọlọ́run ọ̀bọ farigá tán lórí ọ̀rọ̀ wọn kó ti sàdéhùn gbogbo ẹ̀ ń bá ti tẹ́ sórí ẹ̀bọ èdè foríjì gbogbo torí ọmọdé wo nítorí pé wọn ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn ọ̀gbọ́ sàsàrà náà gbọ́ àwọn sàsàrà wà á mẹ́lá wọn. lẹ́yìn ìgbà náà aya ìwọ́n sọ̀kalẹ̀ tán fanúyà sàrásàrán fantaha wà zújúra fanzajara wà nú bíà fantaba wọ́n wá kọ̀ fún ànàbí ojú ẹsẹ̀ ànàbí ọ̀dàrú ẹrù mà ọlọ́run wá sọ wípé kọ́dà àwọn tó sì kùnú wọn ní ìsìn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì tó jẹ́ pé mo ti stampu pé wọ́n gbé orí ibú pàdé mi ni méjìlá ni wọ́n amsa wa pe Hudhaifa ibn Yamani ọwọ́ akáwọn fún lẹ́ni léjì mẹ́ta títí títí tí lẹ́yìn tí abdullahi yẹn ìgbà ló gbé ànábì náà ṣe check and balance àwọn àfa àwọn akó bu ọ̀rọ̀ ìjọ lódìdí lọ́nà wo àmì tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ṣe sùúrù ọlọ́run sọ fún táwọn kẹfìrì bá fi yà á jẹ́ ọ́ ńgbọ̀ ya ọlọ́run ní ìwọ náà fèsì wọn ṣùgbọ́n kò sọ nǹkan kan lórí àmàlà fìkì nítorí wípé fikújọ ní ọlọ́lọ́dẹ àmà kọ̀ọ̀rọ̀rùn fún ànábì lásìkò yẹn kọ́ ya kan sọ́tọ̀ pé ẹ má ṣe báyìí pé kú ẹni àpẹẹtí bá sáà rí orí tó lọ fi hánkì ẹ̀ náà ni wípé ẹni tí bá ti ń bọ́ ṣe báyìí báyìí báyìí báyìí ọ̀ gbọ́dọ̀ lẹ́mì méjì sí umaru náà wà bá ń tọ́ka pé àwọn èèyàn tọ́ ni wọ́n ṣe kàrà níbi nílò máa bọ̀ ìtulẹ̀ àṣùkọ àǹbùtù ní rìjáì ọlọ́run ò gbòǹdìdè kí máa lanú àwọn èèyàn báyìí pé kí ni bẹ́ẹ̀ kí n tó bá lò in tó bá ti fi hàn sí mi ta in tó lọ ti ní máa bá fi pẹ̀lú ìsìlámù ó ti dègùn sọ́rùn mi nù bí ìṣe máa bá lò bọ́tà mi lọ bí kan wọ́n tẹ̀lé lọ gbogbo tó bá rí ọ̀sán ìdè pè rán àti táyà bá sọ̀kalẹ̀ lórí rẹ̀ nígbà wá di bad al-fatih tí ó di wípé wufud wọn kó mẹ́sìn ọlọ́ọ̀bá tágbára wá ń dé ọlọ́run wá ní kò burú mo lè jọyìn ní ìsìn torí tí n bá jọyìn ní ìsìn kò kó lè rábà wà nábì jahidil munafikin wal kuffara waqlud alayhim ní ìsìn jihadi rẹ ti dọ́dọ̀ munafikin náà waqlud alayhim mọ́ bá wọn ṣe rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́jẹ́ mọ́ wá kí àlàmọ́rì fún àwọn mùsùlùmí jẹ́ wọ́n mọ̀ pé àwọn ẹni ẹni ibi ni wọ́n lẹ́yìn ìgbà yẹn ló di wípé àlùsẹ̀sẹ̀ wà ń sẹ̀sẹ̀ yìí béèrè pa pé òkú ìgbò lórí sẹ́yìn rẹ̀ ni àbí èsẹ́yìn rẹ̀ kò sì débi òkú mọ̀nàfíkì kankan mọ́ kọ́dà Hudhayfa bin Yamani radiyallahu ta'ala anhu warḍa Umar ìlọ́mọba tọ́ba ti sọ Hudhayfa wípé sẹ́nìkan ti tó ti kú tọba ti rí pé wùdẹ́ ìfàṣẹ kùrùkárẹ́ ní jànáza rẹ̀ umaru wà lọ kírun sí la ẹnìkan wá gbé wá bá wọn ó dín yàn la àṣemọ́nà fi kiri lára àwọn tí wùdẹ́ ìfọ̀ sì bẹ̀ kírun sí la ni fún mamarọ́zà wùdẹ́ ìfà alimọ́rọ́zù lédè lárúbáwá ó ní alikọ́rọ́sù bí àtúrọ́fì àsọ̀rí kéèyàn ò mú pátákó ẹsẹ̀ báyìí kó fi tì nǹkan báyìí bùsùn ní bí umaru ń bọ́ lọ́ọ̀kan wùdẹ́ ìfà wà lọ́dún bíi jànáza wọn ọwọ́ mọ̀rù wá rí àádàbà ah, ah, bí mọ̀rù náà sì sá padà nù wípé ọlọ́run má jẹ tí Hudhaifa fi ṣe báyìí eléyìí ṣe ẹni ọlọ́run Hudhaifa yìí lànàbí wa sọ wípé inni musiru ilayka sirran fala tadhkuruhu li ahadin inni qad nuhitu an usalli ala fulanin wa fulanin wa dhakara Hudhaifa ọlọ́run ọba ti sọ nkankan fún mi ṣùgbọ́n wọn nìkan mo fẹ́ sọ fún ìsìn ìsọfẹ́ lóko ìsọfẹ́ lóko nítorí kí ni ó sì jẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé ọlọ́run ti ní lágbájá tó bẹ́ẹ̀ kú ngbọ̀dọ̀ kírun sí la ngbọ̀dọ̀ kírun sọ́mọdù la àbí wọn kà bu wọn fún wọn kà bu wọn fún wọn kà bu wọn fún. látẹ̀yìn ìgbà náà amsa wà dárú rẹ̀ wùmá àwa ń bọ̀ padà lódìdí kí lódìdí ọ̀rọ̀ yìí amsa salam ó fẹ́ ní ìlàsọ kí wọ́n fi sí ó dìdí lọ́ọ́ tí ànábì pẹ́m̀bì jànáṣà wọn àwọn òtí ìfẹ́ àdìpọ̀ sí pẹ́m̀bì jànáṣà eléyìí tó ànábì wọ́n ń ṣe ogun eléyìí láti lè bá àfi ẹ̀pọ̀ àwọn tí ètí ìkú olórí ẹ̀pẹ̀ ìtìyà torí eléyìí ó ti bá tiẹ̀ níbi ọbàdé kọ́nìlẹ́kà fún kúkà yẹ̀wùdì ìfẹ́ tó ní sàn yẹ̀wùdì wọ́n sì tàn kọ́ọ̀kọ́ tó fi sórí búwọ́n lókodo ọ̀gbábòrò ìfẹ́ sí ọlọ́run títí títí tí ẹ fi ta yìí ó sì fi wọ́n lókodo báyìí ó sì fi sórí ibú àdébí bá sọ bá ń fún ṣùgbọ́n àwọn tó sì kù láyé tí wọ́n ní ìdí dáadáa àdébí ìwà òwúrúwà ìwà òwúrúwà ó fi wá di wípé wọ́n fi í lẹ̀ nìyẹn pẹ̀lẹ́mìíkẹ́ ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ wà stamp ẹ̀ wípé ó ń kẹ́mi ọ́ ìkẹ́ mú òkú ra rẹ̀ ṣùgbọ́n látòní lọ wala tusalli ala ahadin minhum mata abadan èké lọ́wọ́ tó kúnnú wọn ọ̀ gbọ́dọ̀ kírun sí lára kọ́dà ọ̀rọ̀ ti yí àwọn èèyàn báyìí ẹ̀ ń tọ́fẹ́ dúró kó dúró ẹ̀ ń bá lóhùn ní dúró kọ́ máa lọ لا تطيب أقول أحد أقل أحد منه ولا تفعل شيء جبر لخاطره أيا clear rẹ̀ fún wọn tẹ́kọ́ta torí pé ní táìmù ilé wọn ò fún ní ààyè wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì fún ní ààyè ó sì lè bá wọn lò pẹ̀lú kẹ́wọ́ ó sì lè jẹ́ kọ́rọ̀ òye wọn o ẹni ìwáre tí ànábì ṣe ń tó tó báyìí sí ó wa ń pe ẹ̀ẹ́rì tí àbúrò bá bù sí mi ànábì wa ń dà ẹ̀dàkùn èyí tó wá lẹ́yìn òun ló le ju kéèyàn ọ̀dá pè lọ ni àbí kéèyàn ọ̀dá àyàn pè ló le jù lọ náà ẹ̀ń tẹ́yìn rí lọ́ta ọlọ́run kéèyàn ó sì dìde àti ẹ̀rí pé ẹ̀skúsì ń bẹ̀m̀bì aláṣọ náà wọ́n fún wọn fi aṣọ kó tó wá dì lọ rè kírun síra kó tó wá pẹ́ ń bí gírọ́pọ̀ rẹ̀ kí wọ́n tún náà wá fà kúrò ń bẹ́ẹ̀ tọ́tọ́ àṣẹ ìntànàbí fi ṣẹlẹ̀ ìsìláàfù ni wàlìmọ́sílàhàtì kọ́tàhàkọ́kọ́t fi sọ̀làhíyàtì ibùnìhì abdullah wà aláyọ̀ ayé kọ́ọ̀mùhùmìhì bàdà fẹ̀rọ̀ ìlàhàyà kọ́mọ̀dì pé ń bọ̀ bálọ̀ tẹ́yìn náà àwọn èèyàn rẹ̀ náà mùsíbà mi ọ̀pàrà wà máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí ìṣú ọkàn pọ̀ àṣẹ wípé gbogbo gbàkígbà téèyàn bá ti fẹ́ máa bẹ́ tí èsẹ̀ ni ọlọ́run ọba lò èntọ́ yẹ kó wà lọ́dọ̀ mùsùlùmí jù ó ní ìdẹkùn fóńtọ̀ torí wípé mọ̀ntán lọ dàkẹ́lẹ́ lórí kí n sì mẹ́ta rẹ̀ sórí ibú jẹ́ àbíhàdíṣì àbí rẹ́rọ̀ èèyàn méjì ń bẹ tipẹ́tipẹ́ mímbà ní ìsọ̀rọ̀ rahim hossahin ìkẹ́jẹ́ ni ọlọ́run ìkẹ́jẹ́ ni burúkú ṣùgbọ́n rẹ̀ àti kékeré ni ẹni ọlọ́run ìwà mú kọ́ fún kejì rẹ̀ ọwọ́ wà lọ́jọ́ kan wà bá lórí àìdá tó ní inú wa ń bí pé láti sọ pòṣe ń sọ fún ọjọ́ àbíyàní ọmọ sọ káàkiri ọba ní ọ fún ètò tó tẹnu ẹ jáde láyé yẹgùfẹ́rọ̀ lọ́wọ́ laka ó lè sórí ire mọ́ ọlọ́run sì lè foríjì ọ̀ láíláí ọlọ́run wa sọ̀rọ̀ àtòkè sánmà pé mani lẹ́dí yàtà àlà àlàyé anìlà akfurula abudi tálẹ́ntì tún fi mí búra tí ọ̀ mọ̀sísí mi tí wọ́n fi mí búra torí pé mo sàánú rẹ̀ tí mo di orí mẹ́rin ni tí wọ́n pè lé foríjì ẹnìkan ẹ̀yin mọ̀lẹ́kẹ́ ẹ̀ máa jẹ́rẹ̀ látòkè sẹ́mà lónìí inni qad ahbattu amalak gbogbo tó ló ṣe wájú ni mo sì bàjẹ́ lónìí wà bẹ̀ fárútùlà mo sì ń so ilé ìdọ́mọ àlìjẹ́nà yóò pàdé mi lẹ́tí yọ̀ mo sì wó sì pàdé mi ń sì bínú sí ọ. jama ètí ń gbé kí tí ń fi ń parọ́ kí lọ́jọ́ mọ́ ń fi ń wí ẹ rí wípé tó jẹ́ ẹ máa sì ní àìmọ̀ ẹgbẹ́ wa àìmọ̀ ló ẹ máa sì gbọ́ ní paríparí àṣírí àlàmọ́rì àti ntọ́dọ̀ fi ń dàrú onárì wọ́n ń pè ìmọ̀ ọba bọ́ yúnẹ̀ lọ́rin nígbàtí èdè bí ọdún kan méjì ó ti ń gbẹ́sìn yé díẹ̀díẹ̀ ti ń òkè ah! nígbà ìyá ọtí dárúgbà sí ah, alhamdulillah bẹ́ẹ̀ sì ni bàbá rẹ̀ ńgbàgbé kò yá wọn wọn bàbá wa gbà wípé gbogbo ń tá àfa àbá ti ṣe fún yàn kìí ṣe nǹkan burúkú tí èèyàn bá ti lọ yọba aláwo kọ́lá káàfó ní kéèyàn wá gbẹ́bọ bí ní pé ìmáàmù àwọn náà ni àfa ni ọmọ wa ó ti arọ mọ ah ó ti yí òun pé òun ló ń ba yorùbá ń jẹ náà tẹ́lẹ̀ ó sì mọ̀ pé irú ìrìn tọmọ yìí ń rìn yóò ba ìjẹ òun jẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ yóò àgbà ẹ̀ẹ́ ah, eh, alaji ala àbí àbí babu bulọọku sì lè dara kí ni ṣe ah níbo ah, ni sùlámù wà tẹ̀lé náà ah n kẹ́kọ̀ọ́ lẹ́nu irú ẹ̀kọ́ ṣe ṣe ilé kí lọ́wọ́ àbí ilé kí kókó wa sùkúù lọ́wọ́ ah ní amúra báyìí ah ètò gbédé nu kọ́dà ìgbìyànjú sí ń bẹ́ẹ̀ mi náà sọ́n gbogbo àná pé ànábì ní sòkòtò wọ gbọdọ̀ kọjá kóta irúgbọ̀n tó wà fílẹ̀ gbọ́dọ̀ bó ṣe kọ́dà gbogbo nǹkan rẹ̀ ti náà ẹ̀ sọ́ra yẹn o tẹ́ ẹ̀ bá tètè dalẹ́kùn èyí jèrè irú ọmọ tó bá rí o olórí ibú ni ọmọ yàwó ẹ̀mí ìjẹ́rẹ̀ wọn bàbá òkùnkùn mà ọmọ ìwé mà tí bàbá fi tí wọ́n fi jọ ń sọ báwọn tí òsàtò padà sùn nígbà pé ọwà fẹ́ wálé ó kú bí ọ̀sẹ̀ méjì ní abágbélé ọjọ́ ràkàwá pé wá sí wá pa fọ́tò ní ìbáṣe wá sí pé ilé tí fọ́tò bá ti wà ń bẹ̀ mọ̀lẹ́kọ́ ní wọ́bẹ̀ àdìsí wá lórí rẹ olórí ibú ẹ̀dá ní máa ya fọ́tò báyìí nẹ́fẹ́ nígbà kọ́mọ́dé nítorí bí sọ́n báyìí náà ohun tí gbogbo kí sáà ń gbóná rẹ̀ lọ́ba délé ń jọ́nà kò bàdá alhamdulillah wọ́n ti ní ànábì náà ọlọ́run sọ gbogbo wa á ń dé àṣẹ ọ̀tàrà kọ́kọ́ bẹ̀rẹ̀ láti lè yí bó ti lọ mọ́rọ́gbọ̀n ọwọ́ àwọn pálọ̀ dájú rẹ̀ gbà níjọ́ tí wọ́n mú bàbá bàbá rẹ̀ kú òlóko pé bàbá wa máa jẹ ọmọ ńlé ẹ kú òun ogbó bàbá ya fọ́tò kú fẹ́ mú ọkú ọ̀lóko bàbá bàbá rẹ̀ ní o fọ́tò lọ́wọ́ kọ́ lẹ́lòrógùn ọfọ́ yòòna odò náà níjọ́ dárí ẹ̀ náà wọlé yá tí wọ́n wọ agbádá wáìtì wọ́n wá fọwọ́ mú ibi ìwò ẹran pé ẹran tí wọ́n ọ̀pọ̀ paláyé gbogbo rẹ̀ kìí wé ga o àfọ́mù wẹ̀ràn olóòkọ́ lù ní ọtún fóònù náà nínú ọ̀dẹ́dẹ̀ tẹ́ ń ṣe aláyé 60 tí wọ́n jọ pàdé àti mọ́mí rẹ̀ lẹ́sẹ̀ géètì ui wọ́n yọ fọ́tò ńdọ́nà pé àáfẹ́ra wa àfẹ́ra tí mọ́mí rẹ̀ náà ró àwọn èrò tí máa ń rẹ̀ bàbá náà wọ ẹnu rẹ̀ lẹ́ba wọn dàrú sí gangan gbogbo ìtì wò lè rírú ẹ̀ má padà tí ó lè máa dùn gbogbo ẹ̀ ẹ̀dá ó lè wọlé nínú ilé wọn tàǹdẹ́lẹ̀ ìbò nígbà nígbà bí sí ń pọ̀ padà sáré gbọ́dá dì ní ọjọ́ náà alhamdulillah so anẹ́sà sáà sọ pé mọ́rọ̀ àmì kùn múnkara anẹ́bì ni ẹ̀tọ́ eh, bá ti rí nǹkan tí ọ̀dá so fáyì yìí kọ yìí rú bí ẹni ìdáǹdì ọkọ̀ dá kọ nìyẹn because àdébí ò ní sí nǹkan tó láyé àmì kan kọ́kọ́ fọwọ́ ẹ̀kọ́ kọ́ fi tún ṣe ìrìnà ìhì ń kìlọ̀ wárí tí ọ̀dá gbogbo tẹ́ ẹ̀kọ́kọ́ rẹ̀ gáyà ẹ̀dẹ́ sórí ilé báyìí náà bàbá wa ń wò pé onítọ̀ ń bá mi sọ̀rọ̀ ló di ogún létí mo ti kọ́ o sì bí màlẹ́kà láàánú òní wọ àwọn òsì mọ̀ pé tí ń pè láàánú kéèyàn tó rí ọ̀dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ́ ló jẹ́ ń kọ́ ìṣẹ́ wọ́n sì rí bẹ̀rẹ̀ ó wá kọ́ ẹ̀dẹ́kun bàbá ojú ẹsẹ̀ bàbá wa dorí kodò in tí sùwọ́ pọ̀pọ̀ bí wa ní wípé ọmọ tí ń dàrú bọ̀ sí ṣé ń kéwú bí tọ́wà ní sùkú lọ ọmọ sùkú torí ọba lẹ̀ kí ni ń dẹ́wọ̀n bẹ̀ ìtọ́lọ́ náà ní sọ ha tọmọ bá ti rí báyìí èyí jèrè rẹ o ẹ wo dáadáa tó ń kálukú fẹ́ mú wa nulẹ̀ ẹ̀wọ̀n tá a fi ń kẹ́yìn rẹ̀ àwọn bàbá náà lẹ́wà padà wà lẹ́wọ̀n iná padà ọlọ́run ó bì o gbogbo bẹ́ẹ̀ ṣe ń lé sá ọlọ́run sì kí ni o yóò bì í wàláhi wàláhi mo tó tọ̀ ká pé òdodo yìí ọba tètè dọ̀dọ̀ àwọn bàbá wa ni ìwọ̀n bá tó kú dọ̀dọ̀ wọn iná láàrí báyìí tó gbé pẹ̀lẹ́sìn ẹ̀sìn ni wọ́n fọwọ́ òfìfì rẹ̀ mọ́ wàláyì tó pé gbogbo tí àtàrí lẹ́nì ẹ̀ ayé turu kára wọn àti rí plane ti lọ Saudi orí kíní kan mo ti lè gbọ́kùn kankan mo ṣe kankan báyìí ṣé ká pé ní wọn bá ti rí gbogbo kíní látòkè délẹ̀ tí èpè Islam dọ́dọ̀ wọn láàbọ̀ ń ni ẹ̀bà mọ̀ wípé irọ́ ni yímọ́ ni tọ́dọ̀ ń gbé kí lẹ́nì mẹ́rin wo ni ń bẹ lára rẹ̀ yímọ́ ni wo ni ń bẹ lára rẹ̀ ẹ́ kọ́ wọ́n jẹ́ kó sóre àtọkùnrin wa tóbi wọn náà là ń sọ kọ́ ń dàpọ̀ kó síjú àná rẹ̀ wá bá nàbí ṣe ń bá wọn èèyàn tó ti mọ̀lẹ́ni bí bí ṣe ń bá wọn lóore bó wa ni ó ṣe wá bẹ́ntọ́ mọ̀lẹ́ni ọlọ́run tó jẹ́ mùsùlùmí ọmọ ìyàló àwọn wa ń para wa lẹ́kún ànàbí ò tó pẹ́ ní ibi gan lẹ́kún o sọ̀rọ̀ wa tó lẹ́wọ́ sálàmàlì ìdán ajá yìí pé ọ̀rọ̀ kejì ó ní ọ̀rọ̀ tó rìnlẹ̀ jù náà àwọn onímọ̀ pẹ̀lú ẹ̀rí wípé àmọ́ ń da kẹfìrí pé o kèé ṣe torí pé bóyá ń bẹ̀rù abú tó lè ṣe fún wa tàbí nkankan ọlọ́run ló ní a ṣùgbọ́n a máa dà pé ìlàáfà wà tàtọ̀ yìí máa ń lè kàn péré yìí láti lè bá a máa fi tún ọpọlọ rẹ̀ ṣe pé àkùmọ̀ntì ọgbẹ̀yìn rẹ̀ àkùmọ̀ntì ọgbẹ̀yìn rẹ̀ bí mi náà ti mo rí náà rògbòdò lónìí tí ì annabi wa sọ wípé marhaban bika ya aba sa'id innaka qad khatta min hadam tasma bi shay a abu sa'id o ko rire o ri fun mad'un in ba ta bi wa kini wa nabi wa ju ko ma ya annabi wa sọ e ko pe ya o ku rire o ku rire ó sì jáde láyé ó wá sínú en tolo wọ́n pè kalẹ̀ jobe al kiyama bi pe kini do to fi ni kuru bayi ko ni kan to ti ba na o ba nabi bi pe annabi je je nko e wo mi ke wa tera mi lọ́dà kí máa jáde ní mọ́sálásí mọ́ àbí wa ni ọjáde ń bẹ̀ lónìí ó sì nú ẹni tí ọ̀sá owó lóòrùn wípé tí wọ́n bá ní gbogbo ẹ̀ ń kọ́lé láyé ọmọ wa rojọ́ lálìkì àmọ́ bolo sí kọ́ ó sì mẹ́tí ó bí yàn gbogbo ara nǹkan ẹ̀gùn láyé tí wọ́n bá ní wọ́n máa wá rojọ́ bó ló ṣe rówó rà ó sì mẹ́ ẹ̀ ń lásọ méjì mẹ́ta mẹ́rin márùn tó dúpọ̀ àná tí wọ́n bá ní wọ́n máa sọ pọ́pọ́ òní ẹ̀ṣẹ̀ rówó rà ó sì nú wọn tánà bí balẹ̀ máa wí báyìí mí náà dà sí àníhàn lákàlì janna ajẹ́ wípé ọdọ́ máa lè jẹun lẹ́sọ̀ òsè àdúgbò ìbá dojú kọyàwó rẹ̀ inú wa ń bí ó ń ṣe ọlọ́run ojú ẹ̀ ti chẹ́ǹjì ẹ̀rù wa ń bẹ̀yàwó rẹ̀ ànábì ni wàmà àdìrọ́kì kí ni tó fi mọ̀ ọ̀pọ̀dọ̀ máa lè jẹun náà wà inni rasulullahi ilaykum la adri ma yuf'alu bi èmi gan tọ́lọ̀ rán sí yé wàláì kí n tó rí òun mọ̀ ń ìmọ̀ tí ó fi mi gan sí. salawatullahi wa salamu alayhi ní ẹ wá ń fi kankan táwa jẹ̀máà ń tàn sọ ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run pátápátá lódìdí àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń bọ̀ bákan náà jọ níyà níbi títẹ̀lé rẹ̀ má gbé ẹnìkan sípò pé à ṣerú ọ̀jẹ̀ ń gbé bàrí o àwọn eléyìí o <laughs> kọ́lá bí ẹ ń sẹ́lọ̀ báyìí gan-an ní tiwú ìrọ̀ kò sí irọ́ ni o èmi náà ò sì gbọdọ̀ wọ ẹnìkan wọ̀ pé à ṣé lágbájá báyìí wọ̀lá ìrọ̀ ti sọ̀rọ̀ báyìí yóò dìjú mọ́ ní báyìí gbàtí ọbẹ̀ tó sẹ́gbà yóò ti máa sọ fún ó ń sun fálìkì àmà rẹ̀ ó yọ lọ́rùn iye ọ̀tá èmi náà èmi náà sọ tèmi náà kọ́lọ̀ jẹ́mi náà ò lè tẹ̀lé mo sì ń bẹ́lọ̀ kẹ́yìn náà ò lè tẹ̀lé kálẹ̀ jọba àṣòrire ń bẹ̀ ìdá ànábì èsì ẹlẹ́ẹ̀kẹ́ ègbó o ànábì èsì ẹlẹ́nu orí sọ o ànábì sọ̀rọ̀ sálàm kèé sí ẹni tí máa bá yàn ló pé àbò ti rí kọ̀kọ̀ òun ò fi kọ̀kọ̀ òun náà o salawatullahi wa salamu alayhi ada akhiru الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيك ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله وهكذا جاء عبد الله ابن أبي ابن سلول مرضه الذي فارق منه الحياة ولم يقم منه أبدا بعد رجوع رسول الله صلى الله عليه وسلم من غزوة التابوك ومدة مرضه عشرون يوما ولما بدي به مرضه جاء رسول الله صلى الله عليه وسلم ابنه عبد الله يستمر صلى الله عليه وسلم في أن يعطيه قميصه ليكفن فيه أباه فأعطوا رسول الله صلى الله عليه وسلم هذا القميص المخيط لذلك جاء هذا بأن صلى الله عليه وسلم إنما فعل هذا مكافأة له لأنه, ك... لأنه كسر صلى الله عليه وسلم العباس أمه بقميص عبد الله بن أبي يوم أسر به بعد غزوة بدر جاء هذا مصرحا في الصحيح إن البخاري الحديث جابر عبد الله رضي الله تعالى عنه وارضاه قال ما كان يوم بدر وأتي بالعباس ولم يوجد له قميص فنظر صلى الله عليه وسلم له قميصا فلم يوجد قميص أن يقدر عليه فجاء عبد الله بن بن مسعود بقميصه فكاسا الله سبحانه وتعالى وكانوا يرانا له يدا لرسول الله صلى الله عليه وسلم بهذا الصني لذلك كافوا رسول الله صلى الله عليه وسلم بهذا القميص ولكن بعد هذا طلب صلى الله عليه وسلم ان يصلي على ابيه ولكن عمر ابى ان يصلي رسول الله صلى الله عليه وسلم على عبد الله ابن ابي ابن سلول لكن الرسول يرى ما لم يره عمر بن الخطاب رضي الله تعالى عنه فالرسول مبعوث الرسول صلوات الله وسلم عليه مبعوث رحمة للعالمين وقد سبق أن جاء رسول الله صلى الله عليه وسلم ابن وهذا فقال يا رسول الله صلي عليه بعد أن أعطيتني قميصك لأكفنه فيه لكن رأى على وجه صلى الله عليه وسلم الكراهة فقال يا رسول الله إنك إن لم تأته لم نزل نعير به أبدا ففعل صلى الله عليه وسلم هذا تطيبا لخاطره ومصداقا لهذا جاء عن طريق السعيد الامام ابن قتاده برسال جيد كما اخذ الامام الطبري رحمه الله رحمه واسعه في تفسيره بان قتاده كان يقول وكانوا يقولون لنا ان صلى الله عليه وسلم قد قال بعد ان صلى على عبد الله بن سلول والله ما يغني عنه قميصي واني لارجو ان يسلم بذلك الف من قومه بارك الله لي ولكم في القران والسنه ونفعني الله واياكم ما فيما ذكر حكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله خير الله سبحانه وتعالى نبيه بين أن يستغفر لهم وبين أن يترك الاستغفار لهؤلاء المنافقين لكن الرسول صلى الله عليه وسلم صاحب القلب الصافي قد اختار الاستغفار لهؤلاء فقال لو علمت أنه سيغفر له إن زدت على سبعين لزدت بها قال عمر يا رسول الله وسلم قد نهاك ربك لكن رسول الله وسلم أخذ هذا من قول سبحانه وتعالى ليس بأنه لم يفهم أن أونا للتسوية لا للتخيير ولكن رسول الله صلى الله عليه وسلم فعل هذا استئنافا لقلوب قومه وما هذا أن ابن عبد الله قد تحققت صلاحيته ورسول الله صلى الله عليه وسلم لا يريد أن يعير بأبيه وما هذا قد كان يمر ببعض الطرق والباب السكك المدينة وكان بعض الناس يقولون ويشن إليه هذا ابن عدو الله يمشي فكان عبد الله صلى الله عليه وسلم مغضبا فقال صلى الله عليه وسلم على إثر هذا كما جاء حديث على المغرب الشعبة والحديث من المؤمنين لا تسبوا الأموات فتؤذوا الأحياء أمرة من المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضلوا إلى ما قدمه كما أخرجه الإمام البخاري رحمه وإياه لكن بعد هذا نعى الله سبحانه وتعالى نبيه لأن رسول الله صلى الله عليه وسلم لم يفعل هذا تلقائيا وإنما عاتبه رب صلى الله عليه وسلم لأن آخر هذه الآية جاء ونزل متراخيا على قول الله سبحانه وتعالى إنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين الآية عباد الله وهكذا كان رسول الله صلى الله عليه وسلم يعامل هؤلاء المنافقين ثم عدد الله سبحانه وتعالى له أناسا كما جاء هذا الحديث هذيفة أن صلى قال له يا هذيفة إني مرسل لك سرا فلا تذكر لأحد إني قد نهيت أن أصلي على فلان وفلان وفلان فعد رسول الله صلى الله عليه وسلم رجالا بعد أن نهي انتهى وزجر فانتهى ونبي فانتبه صلوات الله وسلامه عليه ولم يكن يصلي على أحد حتى يتثبت وتيقن من أحواله فإن أثنى عليه بخير صلى عليه صلوات الله وسلم عليه فإن أثنى عليه غير ذلك كان يقول شأنكم بصاحبكم حتى فارقوا الحياة هذا الذي رأيناه من خلق رسول الله صلى الله عليه وسلم ومن معاملته مع المنافقين الذين أمره الله سبحانه وتعالى في آخر الأمر أن يجاهدوهم كما يجاهد الكفار وأن يشدد عليهم وأن يغلظ عليهم صلوات الله وسلامه عليه هذا الذي كان عليه أهل العلم رحمهم الله تعالى في هذا الأمر وبهذا فجاز لنا تكلية المشرك حتى وإن وإن لم نخف منه فتنة أو حتى وإن كان مش وإن لم يكن مشهورا إلا بهذا الاسم أتى وإن كان مشهورا بهذا الاسم لا هذا الذي حمل تكليته وإنما الذي أخذناه من خلق رسول الله صلى الله عليه وسلم الذي أثنى عليه ربه بقوله وإنك لعلى خلق عظيم نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أداك الدين اللهم دمر دمر ذاك الدين اللهم دمر ذاك الدين الذي يصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم ربنا وحد صفوف المسلمين وادم شتات المسلمين اللهم ربنا كف القتل عن عبادك المؤمنين بمصر اللهم كف القتل عن عبادك المؤمنين بفلسطين اللهم كف القتل عن عبادك المؤمنين بسوريا يا أرحم الراحمين اللهم ربنا لا تخذ الأمن من هذه الدولة واخذ زمام هذه الدولة لعبادك المؤمنين أنت على ذلك قدير وبالإجابة جدير عباد الله وانا أن ربنا سبحانه سبحانه وتعالى أمرنا بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بنا قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في قال السيئة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما مظلما كثيرا